bílíọ̀nù mẹ́rin ó lé ní àròpọ̀ iye owó gbogbo ẹrù tá a gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́ a sì fi ṣìkún òfin mú ọgọ́ta èèyàn tó ń ṣiṣẹ́ fàyàwọ́ ní oṣù mẹ́fà àkọ́kọ́ ọdún 2023 kọ̀ntírólà hussein k èjìbọnú tó ń darí fou ẹ̀ka ti ìkẹjà ló sọ̀rọ̀ yìí fáwọn oníròyìn ní ìkẹjà lọ́jọ́ karùn-ún oṣù keje ọdún 2023 èjìbọnú ni oríṣiríṣi ẹ̀rù fàyàwọ́ tó jẹ́ okòódínlẹ́gbẹ̀ta five hundred and eighty ní àwọn nǹkan táwọn gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́ tí wọ́n bá ṣe díùtì ẹrù yìí ó máa jẹ́ four billion twenty two million nine hundred and sixty thousand and seventy five owó nàìjíríà ó tẹ̀síwájú pé àwọn fi ṣìkún òfin mú ọgọ́ta nínú àwọn onífàyàwọ́ náà tí ilé ẹjọ́ sì ti ṣèdájọ́ àwọn mọ́kànlá nínú wọn. No àwọn mọ́kànlá yìí ni wọ́n jẹ̀bi ẹ̀sùn pé wọ́n bá kọ́sítọ́ọ̀mù jà wọ́n kó ìrẹsì àti ẹ̀rú fàyàwọ́ wọlé lọ́nà àìtọ́ bẹ́ẹ̀ ni FOU pa owó tó lé ní four hundred million gẹ́gẹ́ bí revenue láàrin oṣù mẹ́fà náà kọ̀ǹtírólà èjìbọnú ni àròpọ̀ ìrẹsì tí àwọn gbà jẹ́ thirty six thousand seven hundred and forty two tí gbogbo rẹ̀ jẹ́ ẹ̀kún ọkọ̀ tirẹ́là méjìlélọ́gọ́ta àwọn nǹkan míì tí wọ́n tún rí gbà lọ́wọ́ àwọn onífàyàwọ́ ni ìdìpọ̀ India hem ẹgbẹ̀rún mẹ́rìnlá ó lé ìdìpọ̀ aṣọ òdòdó ẹgbẹ̀rún kan ó lé ogójì kọ̀ǹténà tí wọ́n fi kó igi gẹdú àti rọ́ọ̀gì ẹgbẹ̀rún kan ó lé wọ́n gba ọ̀kadà ọgbọ̀n tí wọ́n fi ń kó ìrẹsì gba inú igbó wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà àti ọkọ̀ tòkunbọ̀ mẹ́rìnlélógójì tí wọ́n fi ń kó ìrẹsì bákan náà wọ́n mú jálá epo two hundred and twenty-eight thousand five hundred and seventy-five litres epo bẹntiró tí wọ́n ń gbìyànjú láti kó kọjá sí orílẹ̀-èdè bòmíì àti àlòkù táyà pẹ̀lú nǹkan èlò pọ́chìrì kọ̀ǹtírólà ké èjìbọnú dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò tó kù pàápàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ fún bí wọ́n ṣe ran àwọn lọ́wọ́ láti ṣàwárí afurasí onífàyàwọ́ kan tó ń dà wọ́n láàmú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ọjọ́ tó ti pẹ́. Èjìbọnú wá rọ àwọn tí wọ́n ń ṣe òwò fàyàwọ́ láti jáwọ́ nínú rẹ̀ lásìkò yìí torí iṣẹ́ tí àwọn ìjọ àṣọ aṣọ́bodè FOU ẹ̀ka ti Ìkẹjà fẹ́ ṣe lásìkò yìí máa le ju ti àtẹ̀yìnwá lọ. Abíọ́dún Olúwafẹ́mi ló ń jábọ̀ ìròyìn láti iléeṣẹ́ Fagist TV.